إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah atọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alaihi wasallam atuma tasuwaju lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú umdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takujọ látinú ọ̀rọ̀ anabuwa muhammad sallallahu alaihi wasallam nípa alámọ̀rí ẹ̀sìn wa èyí tí a ń gbéyẹ̀wò òun náà ni ọ̀rọ̀ lórí kátàkárà àti àti islam tí ó kọ sí عن جابر بن عبد الله رضي الله عنهما قال لقد جابر وما عبد الله kọ́nà ọba kó bá yọ́nú sí òun àti bàbá rẹ̀ ó sọ bá wípé náà nàbí sallallahu alayhi wa sallam عن المخابرة والمحاقلة وعن المزابنة وعن بيع الثمرة حتى يبدو صلاوة وألا تباع إلا بدينار ودرهم إلا العراية òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa ká máa ṣe tí a mọ̀ sí almuhabara àti almuhaqala kí ni nǹkan tí a ń pè ní almuhaqala òun náà ni kí a ta èyí tí a mọ̀ sí wíìtì kátà nígbà tí ó bá ń bẹ nínú àkókò wọn pẹ̀lú èyí tí wọ́n ti ṣètò rẹ̀ kálá fẹ́ pààrọ̀ ẹ̀ síra wọn gẹ́gẹ́ bí nǹkan tí a ti tẹ̀síwájú tẹ́lẹ̀ nípa wípé tá a bá pààrọ̀ àwọn nǹkan tó jẹ́ nǹkan olóúnjẹ àwọn nǹkan jíjẹ táwọn wọn tábà pààrọ̀ wọn síra wọn tó dẹ̀ jẹ́rú kan náà ó gbọ́dọ̀ pé déédéé ni wọ́n gbọ́dọ̀ jẹ́ wọn gbọ́dọ̀ jura wọn lọ afẹ́ pààrọ̀ ẹ̀wà pẹ̀lú ẹ̀wà bóyá ìkan jẹ́ ẹ̀wà olóyin ìkejì ń jẹ́ bóyá olótu àbí kí náà ń pè afẹ́ pààrọ̀ wọn nínú Islam a gbọ́dọ̀ jíkan jura wọn lọ torí pé ìkíní kejì wọn ẹ̀wà náà ni wọ́n tá a bá pààrọ̀ ẹ̀wà pẹ̀lẹ́wà ó gbọ́dọ̀ pé déédéé ni tá a bá pààrọ̀ ráìsì pẹ̀lú ráìsì ó gbọ́dọ̀ pé déédéé ni wọn bá máa jẹ́ ìran oríṣiríṣi a gbọ́dọ̀ jíkan jura wọn lọ tó bá ti jura wọn lọ akósí tí àwọn afẹ́sí ń pè ní ribal fadl òun náà ni pé apààrọ̀ nǹkan tó jọra wọn tó dẹ̀ jẹ́ nǹkan tá à ń jẹ tó jẹ́ nǹkan tí a máa ń tọ́jú tán wọn apààrọ̀ ẹ̀ ní ọ̀nà tó jura wọn lọ eléyìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó kọ fún wa bákan náà ṣàlàyé fúnra wa tó wá ṣe wípé owó tá à ń tá a bá pààrọ̀ owó pẹ̀lú ra wọn náà kò gbọ́dọ̀ ju ra wọn lọ bí ká fẹ́ pààrọ̀ náírà pẹ̀lú náírà ipe ìkan sì dọ̀tí àbí ìkan tuntun eléyìí ò kì í ṣe excuse láti pààrọ̀ wọn jura wọn lọ ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé náà là á pààrọ̀ wọn ẹni tó bá pààrọ̀ wọn jura wọn lọ ìwúrẹ́ yẹn bẹ́ẹ̀ kó sínú ribal fadli eléyìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó kọ fún wa so ẹni tí ó fẹ́ pààrọ̀ oúnjẹ that is wheat tí ó ń bẹ tí wọ́n ti harvest rẹ̀ pẹ̀lú ìtàn ti harvest kò sí garanti pé kò ní jura wọn lọ torí ẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alayhi wa sallam ló fi kọ eléyìí fún wa bákan náà ó kọ̀ fún wa almukhabara ìtànpé ní almukhabara òun ni wípé kí èèyàn gbé oko àbí ilẹ̀ fún yàn wípé kí ó bá ń dákó sí ṣùgbọ́n tí ó máa jẹ́ èrè títí ẹ̀ o ní àwọn irúgbìn tó bá wù ní apá bíbá yìí nínú oko yẹn eléyìí ni ó jẹ́ èrè ẹni tí a bá gbé fún eléyìí ni wọ́n ń pè ní almuhabara irú muhabara báyìí òjíṣẹ́ ọlọ́run ọba ṣe léèwọ̀ fún wa torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí máa ń lídì sí náà ni àríyànjiyàn ó máa ń lídì sí ìjà ni. Si torí pé ó ṣeé ṣe kó ṣe pé ibi tá a rò pé nǹkan ó ti wù kó mọ́ wù ń bẹ́ẹ̀ tí nǹkan ò bá wù ń bi tá rò pé yóò ti wù yóò di wípé ṣèbá agreement wa ni wípé n tó bá wù ní apá bíbà yìí lórí ilẹ̀ yìí ní títí ẹ ìgbà tí ó dẹ̀ ti wù yẹn kò sí nǹkan tí a lè ṣe lórí ẹ̀ kádàrọ̀ ọlọ́wọ́n bá ní àgbà bẹ́ẹ̀ náà ni ibi tí nǹkan ti wá wù òun ó gba tiẹ̀ òun ó jẹ àǹfààní rẹ̀ irú òwò báyìí àbí kátàkárà báyìí islam lòdì sí gẹ́gẹ́ bí tí a dẹ̀ ń sọ fún wa ní asọ̀túnsọ onípẹ́tà máa sọ fún wa pé transaction kan a lè ṣe ká farabalẹ̀ ká wo kí ni reason tẹ́sí fi láà lè ṣe transaction yìí ìsílẹ̀ àkóṣe pé àbòsí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí kó ṣe wípé ìta ń pè ní rìbá òǹbẹ̀ǹbẹ̀ bóyá rìbá fọ́ọ̀lì ni irú rìbá irú eléyìí tá a sọ yìí àbí kó ṣe wípé kó jẹ́ ìran rìbá mi òǹbẹ̀ǹbẹ̀ àbí kó ṣe wípé nǹkan tá ń pè ní tẹ́tẹ́ òǹbẹ̀ǹbẹ̀ tá a bá ti gẹ́ẹ̀tì píríncípù yìí yóò jẹ́ kí nǹkan rọrùn fún wa púpọ̀ láti mọ irú òwò la lè ṣe irú òwò la lè ṣe gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fúnra wa n tán pè ní tẹ́tẹ́ òun náà ni nǹkan tó bá certain tó ní ṣe pẹ̀lú competition ṣùgbọ́n certain pé yẹn kan lùsì kí àwọn kan lè gé eléyìí ni wọ́n ń pè ní qimar nínú ẹ̀sìn Islam eléyìí dẹ̀ jẹ́ èèwọ̀ àyàfi àwọn àyè tí ọlọ́gbọ́n bá subhanahu wa ta'ala lórí àwọn òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam tó ti ṣe wọ́n ní ẹ̀tọ́ ṣùgbọ́n ìpìlẹ̀ o ní gbogbo competition tó ṣe wípé èyàn kó lùzì nítorí kéèyàn kan lè gain tí wọ́n gbé nǹkan kakalẹ̀ tí àwọn kó lùzì àwọn kó gain nǹkan tí àwọn eléyìí lùzì eléyìí wọ́n ń pè ní qimar èèwọ̀ ni dẹni tó fẹ́ jújù lọ òun ni tí a mọ̀ sí algharar algharar òun náà níbi tí ìrújú tó ní agbára tó bá ń bẹ nínú òwò tá ń ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà eléyìí yóò máa lídì sí ntí àmọ̀ sí ìjà yóò máa lídì sí bí èdè àyèdè àti àìgbọ́ra ẹni yé tó jíṣẹ́ ọlọ́wọ́ bá muhammad sallallahu alaihi wasallam oníkàmọ́ṣe almuhabara irú muhabara eléyìí òun náà ni wípé kéèyàn gbé ilẹ̀ kalẹ̀ fún èèyàn wípé kó dá oko sí ṣùgbọ́n tó bá wù ní apá bíbá yìí yóò jẹ́ tèmi tí mo nílẹ̀ ìtúbáwù ní apá bí yóò jẹ tiẹ tó dá oko yìí ó ṣeéṣe kó wù ó dẹ̀ ṣeéṣe kó mọ́ wù torí náà òjì ọlọ́mọba muhammad sallallahu alaihi wa sallam ó fagilé eléyìí torí pé nǹkan tí a máa bí ìjà àti àìgbọ́ra ẹni yé ni so eléyìí jẹ́ ntí wọ́n pè ní almuhabara bákan náà wà á ní muzabana muzabana eléyìí àti sọ̀rọ̀ ń pẹ́ náà tẹ́lẹ̀ ó ní í ṣe pẹ̀lú dàbídùn tó ń bẹ lórí igi àti dàbídùn tí wọ́n ti harvest wọ́n ti ká ohun bí ó tiẹ̀ ti gbẹ gan ṣùgbọ́n a fẹ́ pààrọ̀ ẹ̀ síra wọn ẹni tí ó ń rí dàbídùn orí igi ó fẹ́ pààrọ̀ ẹ̀ pẹ̀lú dàbídùn tó ṣe pé wọ́n ti ká kalẹ̀ eléyìí a máa ṣe lọ́dọ̀ àwọn alárúbáwá sojúṣe ọlọ́wọ́n muhammad sallallahu alayhi wa sallam ó kọ́ torí wípé in suma súnmọ́ ni pé kí ó mọ́ dọ́gba in tó súnmọ́ òun ni pé kó mọ́ dọ́gba bẹ́ẹ̀ ni ta bá fẹ́ pààrọ̀ nǹkan tá à ń jẹ tí wọ́n wọ̀n tó jẹ́ nǹkan tí a mọ́ tọ́jú pamọ́ ta bá fẹ́ pààrọ̀ ẹ̀ pẹ̀lú ra wọn ó ni wọn gbọ́dọ̀ jura wọn lọ tó bá ti jura wọn lọ eléyìí ti kó sínú rìbá láti lè wá fi avoid irú nǹkan báyìí òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alayhi wa sallam ló fi kọ́ fún wa. وألا تباع إلا بدينار والدرهم بكنا وعن بيع الثمرة حتى يبدو صلاحها أقفوا كما تا èso orí igi nígbàtí kò tí ì sí sáìn pé èso yìí ti ń wù àbí èso yìí ti ń dá àti ìrì sáìn yẹn bóyá ń pípọ́n bẹ́ẹ̀ àbí tó pé bóyá ni à ń rí sign pé ó ti ń green dáadáa tá a bá ti rí sign pé èso kan tá a gbìn ó ti ń wù dáadáa a gbọ́dọ̀ tà á fún yàn kí ló dé torí pé ọ̀pọ̀lọpọ̀ ọdún kan báyìí náà a máa lídì sí ìjà láàrin àwọn èèyàn torí pé ó ṣeé ṣe kí àwọn nǹkan ẹ má padà wù eléyìí dẹ́ ni ó bọ́ sí abẹ́ algharar tí a ti ṣàlàyé fúnra wa wa allah tuba illa bi dinari wa dirham illa al-araya òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní tá a bá ta kó ṣe wípé a tà á pẹ̀lú owó ni owó tí wọ́n máa ń nágbà ẹ̀ náà ni owó dinar èyí tí wọ́n kọ́yìn láti ara gold àti owó dirham èyí tí wọ́n kọ́yìn látara silver òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ bá ta ẹ̀ tà á pẹ̀lú èrò nǹkan báyìí nítorí kó má bàa lídì sí ìjà. عن أبي مسعود الأنصاري رضي الله عنه látọ̀dọ̀ abu mas'ud al-ansari kọ́lọ́n bá kúbọ̀ ayọ́nu sí anna rasulallah sallallahu alayhi wa sallam naha an thamani al-kalb ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó ní kí àwọn máa ta ajá wa mahril baghiye bákan náà ẹni tí ó ń ṣiṣẹ́ aṣẹ́wó owó tó ń gbà òjíṣẹ́ ọlọ́wọ́ bá kọ fún wọn wa hulwanil kahin àti owó tí ẹni tí ó ń yẹṣẹ́ wò fún yàn owó tó náà ń gbà òjíṣẹ́ ọlọ́run ọba ṣe owó náà léèwọ̀ a sọ fún wa pé àwọn nǹkan mi ń bẹ tó ṣe pé ẹ̀sìn pè wọ́n ní èèwọ̀ lápèjúwe ajá ẹ̀sìn jẹ́ ká mọ̀ wípé níta gbọ́dọ̀ ta ni kí ni rísìn tá fi gbọ́dọ̀ ta eléyìí ọlọ́mọba subhanahu wa ta'ala ló mọ̀ ọ́ ọba tó ṣe wípé tó bá wù ló lè ṣe léwọ̀ tó bá dẹ̀ wù ló lè ṣe lẹ́tọ̀ọ́ láyùsálù àmà ẹ̀fọ́ alú ọmọyùsálù èèyàn kún un gbọ́dọ̀ gbóyà láti bèèrè lọ́wọ́ ọlọ́run ọba ń pa tó ń ṣe wípé èrè ọlọ́run ọba kílé tó fi ṣe nǹkan yí báyìí wọ́n ọmọyùsálù bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó lọ́wọ́ ìkálukú wa bó láṣẹ lólé ayé wa sọba tó ṣe wípé òun náà ló àti pè nǹkan léèwọ̀ òun náà ló lẹ́tọ́ àti pé nǹkan lẹ́tọ́ ìtúbálẹ̀ pè ní èèwọ̀ èèyàn kan ò gbọ́dọ̀ pé lẹ́tọ́ ìtúbálẹ̀ ṣe lẹ́tọ́ èèyàn kan ò gbọ́dọ̀ gbóyà láti pé nǹkan náà ní èèwọ̀ lọ́lọ́wọ́ subhanahu wa ta'ala fi sọ pé wà látàkùrù bima tasifu alsinatukum alkadhiba hadha halalun wa hadha haramun litaftaru ala allahi alkadhib inna alladhina yaftaruna ala allahi alkadhib la yuflihun ọlọ́run ọba ní ẹ má fi ahọ́n ẹ má fi ẹnu yín máa sọ̀rọ̀ nísọkúsọ tẹ́ wípé nǹkan yìí ni nǹkan yìí aráàmù ni ọlọ́run nítorí pé ìsọrú nǹkan bẹ́ẹ̀ ẹ máa parọ́ mọ́ ọlọ́run ọba ni ìtọ́lọ́run ọba bẹ́ẹ̀ ni tọ́lọ́wọ́ ọba ò bá ṣe láàlì yìí ìtọ́lọ́wọ́ ọba bá pè lára mù èèyàn kún ó gbọ́dọ̀ péré láàfá kó wá ní nǹkan yìí àláàlì ni ìtọ́lọ́wọ́ ń ṣe léèwọ̀ àgbọ̀rọ̀ pé ní ẹ̀tọ́ fáwọn èèyàn ìtọ́lọ́wọ́ bá dẹ̀ ṣe lẹ́tọ́ àgbọ̀rọ̀ pé léèwọ̀ fún àwọn èèyàn ọlọ́wọ́ bá ń kí wa ń lọ nínú áyà inna alladhina yaftaruna ala allahi alkadhiba la yuflihun àwọn tó ń dada parọ́ mọ́ ọlọ́wọ́n ọba ọlọ́ni wọn ní jèrè kọ́nà ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa torí ọ̀rọ̀ ẹ̀sìn kò ń ṣe nǹkan tá à ń fi tara àti àìfarabalẹ̀ ṣe àgbọ̀rọ̀ pé nǹkan léèwọ̀ láì ṣe pọ́ lọ́wọ́ bá pé bẹ́ẹ̀ la pé nǹkan ní àláàlì nígbà tí ọlọ́wọ́ pé nǹkan náà ní èèwọ̀ ká ní à ń ṣàánú àwọn èèyàn ni ká ní anífẹ́ àwọn èèyàn ìtọ́lọ́ba ṣe léèwọ̀ káwọn máa pè ní aláàlí fún àwọn èèyàn so àwọn kan mí bẹ tó ṣe pé ọlọ́wọ́ ọba ọba dẹ́dà ọba tó ṣe pòun náà ló dá wa òun ló ní wá ó láwọn kankan tó ṣe léèwọ̀ ó sọ rízìn tó fi ṣe wọ́n léèwọ̀ fún wa ó dẹ̀ láwọn kankan tó ṣe léèwọ̀ tó ṣe yí pé rízìn tó fi ṣe wọ́n léèwọ̀ kò sọ fún wa so a need láti máa bèrè lọ́wọ́ rẹ̀ pé rí ọlọ́wọ́ bá kí ni reason tó fi ṣe nǹkan ilé wọ̀ tó o bá sọ reason yẹn fún mi máa máa ṣe ń tèmi ni irú ìgbóyà bẹ́ẹ̀ àìnílàákàyè ni ntọ́lọ́wọ́ bá ti pèlé wọ̀ ó pèlé wọ̀ náà nu ajá ẹ̀sìn fún wa níyọ̀ǹda láti lè sìn fún àwọn nǹkan tó ṣe wípé ẹ̀sìn yọ̀ǹda lápèjúwe ká fi ajá láti lè máa fi dẹdẹ ẹ̀sìn yọ̀ǹdẹ fún wa ká fi ajá láti lè máa fi sọ nǹkan oko ẹ̀sìn yọ̀ǹdẹ fún wa bákan náà ká fi ajá láti lè máa fi sọ àwọn nǹkan ọ̀sìn wa ẹ̀sìn yọ̀ǹdẹ fún wa àwọn nǹkan tó bá ń bẹ lábẹ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni ẹ̀sìn yọ̀ǹda fún wa nípa ọ̀rọ̀ alájáde ní tó bá ti yàtọ̀ sí eléyìí ẹ̀sìn láà gbọ́dọ̀ máa kíìpù ajá mùsùlùmí tó ṣe wípé olóhùn fẹ́ràn ìmọ̀ tọ́jú àwọn nǹkan ọ̀sìn ó wá wo pé ajá lòun fẹ́ máa tọ́jú láì ṣe wípé ó ń bẹ lábẹ́ ìdí kanú àwọn ìdíta kàkálẹ̀ yìí òjíṣẹ́ ọlọ́run bá muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa ìpérò yẹn bẹ́ẹ̀ yóò máa ṣàfẹ́kù àwọn ṣe olóore tó ń ṣe lójoojúmọ́ yóò máa ṣàfẹ́kù òǹdíwọ̀n kirot nínú iṣẹ́ olóore tí ń ṣe lójoojúmọ́ kí ni òǹdíwọ̀n kirot yìí òjíṣẹ́ ọlọ́wọ́ muhammad sallallahu alaihi wasallam kò ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n jẹ́ ká mọ̀ pé yóò máa ṣàfẹ́kù nínú iṣẹ́ olóore tó ń ṣe òǹdíwọ̀n kirot lójoojúmọ́ ni so ó túmọ̀ sí wípé mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ ẹ̀sìn rẹ̀ yé n tí ẹ̀sìn ò bá ti fẹ́ kò fẹ́ náà ni ìtọ́lọ́wọ́n bò bá ti fẹ́ kò fẹ́ náà ni so ká ní afẹ́ ajá nítorí pé mo nífẹ̀ẹ́ máa sin nǹkan eléyìí kò sí ààyè fún nínú Islam ẹni tó máa ń ṣe ó ń tako àṣẹ ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ ló ń tako àṣẹ ànẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá dẹ̀ ń sọ fún wa nínú sóràtù nóòrù ọlọ́ni fàlíyà lárí lẹ́dínà ìkọ́alifúnà amúrìhì àwọn tí wọ́n ń takò àṣẹ tí ànábì bá pa wọ́n ọlọ́wọ́n ọba ní ká ṣọ́ra àtúnṣíbọn fitnatun kó máa ṣe wípé fitina ni ó padà kángun ọ̀rọ̀ wọn aoyosi ibahum azabun alim àbí ìyẹ ẹlẹ́tẹ̀ lérò sọlọ́bù jẹ́ pé àṣẹ tí ànábì bá pa wá àbí tó bá kọ̀ fún wa sallallahu alaihi wasallam àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọlọ́run ọba ni wọ́n máa yàn tẹ́kọ̀ anil hawa kò ń ṣe fẹ́ ẹni ló fi ń bá yín sọ̀rọ̀ in huwa illa wahyun yuha ìta fún ló ń sọ fún yín ipò tí mùsùlùmí gbọ́dọ̀ gbé anabi muhammad sallallahu tó gbọ́dọ̀ gbé sí ni tánàbí sallallahu tó bá ti sọ̀rọ̀ tí ọ̀rọ̀ náà dẹ̀ jẹ́ nǹkan tó ṣe wípé ó wà authentic dọ́dọ̀ rẹ̀ ṣé ni rẹ̀ a bó ṣe rí a gbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ èèyàn kan gbá dànù gẹ́gẹ́ bí àwọn àlàyé tí asábà máa ń ṣe fúnra wa so ajá kò ń ṣe nǹkan tí mùsùlùmí ń tọ́jú àyàfi tó wáyé pé ń tọ́jú ẹ̀ fún kan nú àwọn ìdí tí a kà kalẹ̀ fúnra lókù náà ìdí tá a kà kalẹ̀ yìí bóò ni èèyàn ṣe lè wá ajá ajá tá a fẹ́ lò fún ìkànnú àwọn ìdí tá a kà kalẹ̀ yìí àwọn èèyàn máa fi tọrọ ni wọn a máa fi ṣàánú ara tí n bá ní ajá tó ṣe pé mò ń lò fún kan nú àwọn ìdíta kàkà ilẹ̀ yìí tí n bá nídìí ẹ̀ mọ́ èmi náà lè tún fi tọrọ fún ẹlòmíì ṣùgbọ́n kí ni mo fẹ́ ta eléyìí ni tí hadithi tí a ń gbéyẹ̀wò yìí tó ń sọ fún wa pé òjíṣẹ́ ọlọ́run ọba kọ price ajá fún wa òjíṣẹ́ ọlọ́run ọba kọ price ajá fún wa ṣùgbọ́n téèyàn bá ní ìdí rẹ̀ tí ó dẹ̀ rẹ́ni tí ó fún un gbogbo àwọn èèyàn tó ń rí àwọn tó fẹ́ ta fún ni òun dẹ̀ ní ìdí ẹ̀ fún nǹkan tí ẹ̀sìn gbà láyé kò dẹ̀ rẹ́ni tí èè ṣe ìtọrẹ fún ṣé yẹn lè rà á eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́ẹ̀sì wọn léyìí ò lè rà á náà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn hànàfíyà àwọn gbà wípé ìgbà tí ẹ̀sìn ti ṣe ìyọ̀ǹda lílo nǹkan yẹn fún yàn èèyàn dẹ̀ rẹ́ni tí ó fún yàn irú situation bẹ́ ẹni tó bá ná owó láti lè fi gẹ́ẹ̀tì nǹkan yẹn kọ́ ni ó ní ẹ̀ṣẹ̀ ẹni tó lẹ́ṣẹ̀ lẹni tí ó gbọ́ owó rẹ̀ lọ́wọ́ ẹ̀ òun lẹni tó ta fún un gẹ́gẹ́ bí àpèjúwe tí a náà ni òun ni ẹ̀jẹ̀ lápèjúwe ìyẹn nídìí ẹ̀jẹ̀ ẹni yìí kò rẹni tí ó fi ẹ̀jẹ̀ tí ó donate ẹ̀jẹ̀ fún un lọ́fẹ̀ẹ́ gbogbo àwọn ibi tó ń rí wọ́n fẹ́ ta fún ni bẹ́ẹ̀ ló wà pàmísìbù fún un láti lè gba ẹ̀jẹ̀ yìí so owó tó bá ná láti lè fi gẹ́ẹ̀tì kò ní ẹ̀ṣẹ̀ ẹni tó gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ló lẹ́ṣẹ̀ àwọn àpèjúwe ó ń bẹ lábẹ́ eléyìí bí ẹni tó ṣe wípé ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ èèyàn kan ni ẹni tí ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ yẹn ẹni yẹn ló ń ní fún ní ẹ̀tọ́ yẹn àyàfi tó bá fún òun ní bribe bí ó ṣe gbalẹ̀ kan ní àwùjọ mi àbílẹ̀ àwùjọ wa ń bínà tó ṣe pé ẹ̀tọ́ ẹ tó ń bẹ lọ́wọ́ èèyàn kan kò ní fún ẹ àfi béèrè nǹkan tó o bá ti fún ní tó béèrè fún yẹn yóò blọ́ọ̀kù nǹkan yẹn ni bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ rẹ ni nǹkan tó ń bẹ lọ́wọ́ rẹ yìí irú situation bẹ́ẹ̀ èèyàn lè fún ẹni tó ń béèrè fún nǹkan yẹn ṣùgbọ́n pẹ̀lú àníyàn pé kó ṣe pé ọkàn yẹn gan kọ́ torí pé inú Islam ìtànpé ní bribery ẹ̀sìn lòdì sí òun náà ni tó ń pè ní arishwa jíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alayhi wa sallam ó ṣẹbilé arọ́ṣí ẹni tí máa bribe yẹn walmurtashi àtẹni tó ń gba bribe kí la ń pè ní bribe òun náà tá a bá fún yẹn láti lè fi sọ nǹkan ẹ̀tọ́ di nǹkan aráàmù àbí ká sọ nǹkan aráàmù di nǹkan ẹ̀tọ́ eléyìí ni wọ́n pè ní bribe ṣùgbọ́n ẹni tó fún yàn láti lè fi gba ẹ̀tọ́ rẹ̀ tó ń bẹ lọ́wọ́ èèyàn kan eléyìí ó kìí ṣe bribe ẹni tó fún yàn láti lè fi gba ẹ̀tọ́ rẹ̀ tó ń bẹ lọ́wọ́ èèyàn kò ń ṣe bribe ṣùgbọ́n tó mọ̀ pé kò ń ṣe ẹ̀tọ́ ẹ wọ́n á fẹ́ kẹ́niyẹn kó sọ di títí ẹ owó tó o bá fún un láti fi sọ nǹkan yẹn di títí ẹ eléyìí ni wọ́n pè ní arishwa nínú islam gbogbo ẹni tó bá dẹ̀ ń gba òjíṣẹ́ ọlọ́wọ́ bá ṣẹ́bi lé wọn torí pé wọ́n ń da àwùjọ rú pẹ̀lú irú nǹkan bẹ́ẹ̀ ni àwùjọ tí bribery tó bá dẹ̀ ti rinlẹ̀ á rí pé àwùjọ yẹn kò ní rójú ráyè bẹ́ẹ̀ ni kò ní lójútùú nǹkan máa dàrú ni kọ́lọ́mọba subhana wa ta'ala kí ó ṣàánú wa so ẹni tí ó nídìí ajá fún ìkànnú àwọn reasons tẹ́sí fi rinlẹ̀ bọ̀kò rí ẹni tó ṣe wípé yóò fún ní ajá àfẹni tí ó ta fún lórí ní tí ó tẹ̀wọ̀n wallahu alam òun ni pé ó lè fún wọn ní price yẹ àwọn tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó ń bá wí òun ni ẹni tó ṣe wípé ó gbà á nírú situation báyìí àbí ẹni tó ṣe wípé òun gangan fúnra ẹni ó ń wà willing láti lè fún èèyàn ní price yẹn ajá wallahu a'lam bákan náà wà máàrí ìbáwí yìí máàrí tí wọ́n fún aṣẹ́wó albighar òun náà ni ìdàkejì tí a mọ̀ sí annikah gẹ́gẹ́ bá wa pẹ̀lú ogun ọlọ́wọ́ bá kí abe obìnrin kó tó lè di ẹ̀tọ́ fún ọkùnrin kan ó gbọ́dọ̀ jẹ́ pé wọ́n tọrọ ẹ̀ ní ìtọrọ tó bá ṣẹ̀rí àmú onìkan tọrọ ọmọbìnrin yìí lọ́dọ̀ ẹni tó jẹ́ wàlíyù rẹ̀ ìyẹn bàbá rẹ̀ àbí ẹni tó ń bẹ ní ipò bàbá fún bóyá ẹ̀gbọ́n bàbá ni àbúrò bàbá ni bóyá àbúrò àbúrò tiẹ̀ ni àbí ẹ̀gbọ́n titiẹ̀ ìyẹn obìnrin tá a ẹ̀gbọ́n rẹ̀ ó lè jẹ́ wàlíyù fún àbí ẹni àbí ọmọ bíbí inú rẹ̀ gan lè jẹ́ wàlíyù fún bóbìnrin ṣe lè wò kó dàgbà tó kò lè fi rẹ̀ lọ́kọ́ gẹ́gẹ́ bí alimami darakutni rahimahullahu ta'ala bí wọ́n ṣe gbà wá nínú asúnà òjíṣẹ́ ọlọ́wọ́ bá oni la tuzawiju almar'atu almar'ata wa la tuzawiju almar'atu nafsaha obìnrin ò lè fi obìnrin ẹgbẹ́ rẹ̀ lọ́kọ ẹ ọmọ mi ni nígbà tó bá dẹ̀ fẹ́ lọ́kọ èmi náà ni mo ní sè nínú ilé torí pé mi ni mò ń bọ́ gbogbo fámìlì èmi mò ń bọ́kọ gan torí náà ọmọ mi tí ó bá lọ́kọ tí n bá ti lọ́wọ́ sí kò bọ́ sí náà nu tí n bá ti lọ́wọ́ sí ó bọ́ sínú kódà kí bàbá lóhun ò gbà rárá islam ò pin bẹ́ẹ̀ islam ó pàtàkì obìnrin púpọ̀ ṣùgbọ́n kálukú ó níbi tí ọlọ́run fi sí. Si tó bá ti di ọ̀rọ̀ pa afẹ́ fi obìnrin lọ́kọ bàbá ọmọ obìnrin yìí tó jẹ́ mùsùlùmí òun ló lẹ́nu bẹ́ẹ̀ náà mi yóò túmọ̀ sí pé kọ́nsẹ́ntì ìyá náà kò ní wà ń bẹ́ ṣùgbọ́n ta lẹni tí ó ní sé òun náà ni bàbá ọmọbìnrin yìí lẹ́yìn ọmọbìnrin tí wọ́n fẹ́ fi lọ́kọ fúnra rẹ̀ lẹ́yìn ọmọbìnrin tí wọ́n fẹ́ fi lọ́kọ fún rẹ̀ so kí obìnrin kó fi obìnrin ẹgbẹ́ rẹ̀ lọ́kọ ipò zìnà ló wà nínú islam kóbìnrin fi rẹ̀ lọ́kọ zìnà ni ló fi jẹ́ pé àwọn sọ̀hábà rọ̀dọ̀wọ́nulá aléhìm wọn lóbìnrin tó bá ń fi rẹ̀ lọ́kọ ipò onízìnà ni àwọn tó sí kí la fẹ́ ló ń belé òní pé albiga ètí wọ́n ń pè ní biga òun ni ká fi ara wa lọ́kọ àbí ká tẹra wa lẹ̀ kí ọkùnrin kan kó máa súnmọ́ wa láì ń ṣe pé gba ìyọ̀ǹda níbi tí ó yẹ kó ti gba ìyọ̀ǹda ní ìyọ̀ǹda tí a pè ní ìjẹ́ tọkọtaya tẹ́lẹ̀ bá wáyé in tí a ń pè ní nìka òdúró kódà ká mọ́ gba ọ́lù kódà kó ṣe pé ká má ta tẹ́ǹtì ṣé ẹni tó jẹ́ bàbá ọmọbìnrin yìí àbẹni tó ń bẹ ní ipò bàbá rẹ̀ olóhùn yọ̀ǹda òun yọnu sí ó sọ ọ́ jáde lẹ́nu níta ń pè ní nìka ó ti sún bẹ̀ káwọn èèyàn kí wọ́n mọ̀ sí eléyìí nǹkan tí ó pàtàkì ni a tún spread yẹ so that kò ní jẹ́ pé láàrin àwa tá a ṣe nìkan ni eléyìí ni wọ́n ń pè ní ishad nam albigha zina ṣíṣe ọlọ́wọ́ ọba ṣe léwọ̀ débi pé ọlọ́wọ́ ọba sọ fún àwọn tí wọ́n jẹ́ masters tí wọ́n ní ẹrú lóbìnrin ọlọ́ni wàlá túkìrì wù fàtàyàtì kùmàlà albigha in aradna tahassuna ọlọ́ni ẹ má torí pé ilẹ̀ ní àwọn ẹrú lóbìnrin yìí kẹ máa fọ́sùn wọn láti máa lọ ṣe zina torí pé ìṣesí yìí nǹkan tó kọ́mọ̀ ni ní àwùjọ àwọn alárúbáwá tó ṣe pé ẹni tó jẹ́ olówó ẹrú kan yóò tí wọ́n jáde pé ká lọ ṣe zina ká máa lọ powó wá eléyìí bìhá ni zina ṣiṣẹ́ ni ẹni tó jẹ́ olówó àbí ẹni tí ó jẹ́ mástà ẹrú kan lóbìnrin kò gbọ́dọ̀ sọ pé máa lọ ṣe zina wá tó bá pa mọ́ mu wá báwọn alárúwá yìí ṣe máa ń ṣe tí ó bá fi ọmọ obìnrin tó ní tó jẹ́ ẹrú lọ́kọ kó fi lọ́kọ ṣùgbọ́n máa lọ́pọ̀ owó wá yẹn ọlọ́run ọba ní ẹ má ṣe wọ̀lá tó kiri fatayá ti kùmọ̀lá ìbẹ̀rà in aradna tahasuna àwọn ọmọ obìnrin zina òbí mi kò rí nǹkan tó burú bẹ́ẹ̀ bọ́mọ rẹ̀ ṣe ń gbé funfun wọlé ni ó mọ gbé dúdú wọlé ni ó mọ gbé pupa wọlé yóò dẹ̀ mọ jáde fún wọn yóò wá ló ń tọmọ náà nu kò mọ̀ pé òun bá a jẹ́ ni kò ń pọ́n ti lọ síbi tí èso orí ibú ni ìgbà tí ọmọ bá tó lọ́kọ tó ṣe pé ó ń béèrè fún nǹkan bẹ́ẹ̀ àbí a rí wípé ó ti ní inclination towards irú nǹkan bẹ́ẹ̀ òbí gidi máa ń ran ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ni kò ní fi nǹkan dá dúró kọ́ ní ọmọdún mélòó sì ní ẹ at least o ti ní masters lọ masters ẹ ná kí àwọn àwọn ẹgbẹ́ rẹ àwọn kinní kan bẹ́ẹ̀ ni òbí ó mọ̀ yìí pé ọmọ yìí ó ń kó boyfriend káàkiri ó rò pé tó ń bá pé jókòó yìí pé èèyàn mélòó ló ti bẹ́ẹ̀ láṣepọ̀ látìgbà tí mo ti bí ẹ sáyé bí ọmọ mọ̀ ká bí márùn mẹ́wàá kò tí ì lọ́kọ òbí yìí ò rí nǹkan tó burú bí eléyìí ṣùgbọ́n márẹ́jì yìí náà ni ò fẹ́ gbọ́ how old are you tó fẹ́ mọ mari lásìkò sí kọ́nà ọba subhanahu wa ta'ala kó ṣàánú wa kó mọ̀ jẹ́ kí ọpọlọ wa kí ó dorí kodò kí náà ń ṣe bí márẹ́jì tí ò bá kí ń ṣe wípé wọ́n ń bára wọn láṣepọ̀ ń bẹ̀ náà ọmọ tó aláwọ̀ wípé àwọn èèyàn lè máa bá láṣepọ̀ tí ò tí ì ní masters kò tí ì gba doctorate orí nǹkan tó burú wípé ọkùnrin pupa àti dúdú àti funfun ni wọ́n ń bá láṣepọ̀ orin tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n márẹ́jì yẹn ló fẹ́ gbọ́ ṣé kò dáa kí ọmọ bẹ́ẹ̀ kó má rí kó mọ̀ ṣe pátipàti ṣé yìí ò dáa fún ṣé ò dẹ̀ dáa fún ọ̀nà láyé bí àti ní alkiyama so òjíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wasallam ní ẹgbọ́ owó tí àwọn èèyàn máa ń gbà nígbà tí wọ́n bá ṣe zìnà owó yìí haramu ni owó yìí haramu ni gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fún wa pé àwọn lárúbáwá wọn a máa ti àwọn ẹrú wọn lóbìnrin láti máa lọ ṣerú nǹkan báyìí láti méèkì owó fún wọn sòjíṣẹ́ ọlọ́ọ̀bà muhammad sallallahu alaihi wa sallam ó ní wọ́n mahrul baghiyi khabith owó tí ẹni tó ń ṣiṣẹ́ aṣẹ́wó tó ń ṣe owó tí ó dáa ni wakasbul hajjami khabithun bákan náà iṣẹ́ tí ẹni tó ń kọ́ tó ń ṣe khabith ni iṣẹ́ tí ó dáa ni khabisu khabisu kánà sọ lásán ló bíbá ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lóní ìkan haram ìkan nǹkan tí yóò dáa tó ìkan ó túmọ̀ sí pé haram ni fún ẹni tí ó bá bákan náà àti ẹni tó ṣe wípé ó ń hijama náà a ní anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa hulwan al-kahin owó tí ẹni tó ń yẹṣẹ́ òun gbà níbi hadith kejì ó mention alhajjam náà ẹni tó ń yẹṣẹ́ wò fáwọn èèyàn iṣẹ́ táwọn lárúbá àwọn kọ̀ọ̀kan náà máa ṣe nígbà ìmọ̀kan ṣíwájú kí islam tó wọ àárín wọn dáadáa ó pé èèyàn kó gbé rẹ̀ kalẹ̀ yóò lòun yẹṣẹ́ wò fáwọn èèyàn eléyìí ni wọ́n ń pè ní alkihana gẹ́gẹ́ bí àwọn àfáà mi náà ṣe specialize nínú rẹ̀ ní lónìí iṣẹ́ tó ṣe pé àwọn kèfèrí ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni àfáà jókòó tì nísìn lòun ló gbé ẹ̀pẹ̀ síwájú ni ó mọ tẹ èjì ogbè yóò mọ pe ní orúkọ mi ẹni tó ń ṣe fá àbí ẹni tí ó ṣe nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ irú nǹkan táwọn náà ń tẹ́ ni yẹ̀pẹ̀ làwọn náà ń tẹ́ àbí káwọn náà máa dá owó ẹyọ àfáàní ó gbé yẹ̀pẹ̀ síwájú olóòmọ̀ tẹ yẹ̀pẹ̀ yóò pe lórúkọ mi yóò sọ wípé eléyìí ó bẹ́sìn mu ẹni tó ń pe ní èjì ogbe gbé tó yẹ pé nǹkan náà nájọ tẹ kalẹ̀ títí ó bẹ́sìn ẹ̀sìn islam kọ leléyìí gbogbo páńyẹsẹ́ wò fún yàn ni iṣẹ́ kẹfẹ́rẹ́ ni òjíṣẹ́ ọlọ́wọ́n muhammadu sallallahu alaihi wa sallam ó ká mọ̀ pé ẹni tó lọ bá ọlọ́wọ́n bò ní gba ìrún tó bá kí fún ogójì ọjọ́ ipe ẹ bá ń yẹwò àfà ọlọ́wọ́n bò ní gba ìrún tó bá kí fún ogójì ọjọ́ kò tí ìgbà tó sọ gbọ́ o tó bá tún wá gba tó sọ gbọ́ òun náà di kẹfìrí bí ẹni yẹn nàndẹ́lómi lè fi súra àfà bójú àmọ́ iye tó ṣe pé kẹfìrí ni in fact mùsùlùmí míì tó ṣe wípé kò kírun déédéé ó dájú àfá mi tó ń tẹyẹ pẹ̀lọ wájú ọlọ́wọ́ bá fífí mùsùlùmí tí ò kírun dédé mùsùlùmí tó ń ṣẹ̀ránù tó mutí olóore wájú ọlọ́wọ́ bá ju ẹlòmíì tó pèrè láàfá tó ló ń yẹṣẹ́ wò fún àwọn èèyàn torí pé ìyẹ iṣẹ́ wò fún àwọn èèyàn ìfẹ́ mọ kọ̀kọ̀ ni gbogbo ẹ̀ tó bá dẹ̀ fẹ́ mọ kọ̀kọ̀ ó fẹ́ bọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fẹ́ bá a du quality rẹ̀ ni eléyìí ló fà tó fi jẹ́ wípé ọlọ́wọ́ bá sọ fún anábọ́wá muhammad sallallahu alaihi wasallam ipe kúlá ya'lamu man fi samawa ti wal ardul ghaiba ilallah ọlọ́ni rẹ̀ anábì sọ fún wọn pé kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ àtàwọn tó ń bẹ ńlẹ̀ ni àtàwọn tó ń bẹ ń sánmà ilallah àyàfi ọlọ́wọ́ bá allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó ń sọ fún wa wípé ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ ọlọ́wọ́ ọba ni kéèyàn kan máa fẹ́ máa wá ọ̀nà tí è máa kọ̀kọ̀ ìfẹ́ máa kílèmù ìmọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni ló fa tó fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní man ata arafan aukahinan ẹni tó bá lọ bẹ́ni tó ń yẹṣẹ́ wò fasa'alahu an shay'in ó wá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ fasọ̀dákọ̀ bí máa yaqul ó wá gbantó sọgbọ́ faqad kafara bima nuzila ala muhammadin irú èèyàn bẹ́ẹ̀ ti ṣe si ṣe ń tí ọlọ́wọ́ ọba sọ̀kalẹ̀ fún muhammad sallallahu alaihi wasallam kí rẹ̀ ní tí ọlọ́wọ́ ọba sọ̀kalẹ̀ fún muhammad òun náà ni pé kọ̀kọ̀ ọlọ́wọ́ ọba ní ọlọ́wọ́ ọba sọ ní ya ayà ní alukoran kẹrì ìṣẹ́dá kó gba tó ń bẹnú alukur'ani gbọ́ kó mọ́ lọ bẹ́ ni tí ó mọ yẹsẹ́ wò fún ẹ àbí kó o pe tó ń bẹnú pé ìrẹ́ ọlọ́run ti tẹ ló sọ àwọn tó mọ kọ́kọ́ mọ kọ́kọ́ ìkan ló ń múnú méjèèjì so ẹni tí ó ń ṣiṣẹ́ yẹn owó tó ń gbà khabith owó tí ó dáa ni ẹ̀sìn ṣe léèwọ̀ fún bó bá ná ó ná nǹkan haram yàtọ̀ sí pé ń ṣiṣẹ́ haram o owó tó tún gbà yẹn náà owó haramu ni ẹni tó ń ṣiṣẹ́ aṣẹ́wó yàtọ̀ sí pé iṣẹ́ aṣẹ́wó tí ò dání ó tún wá gbowó lórí ẹ̀ ó ṣe pó tẹ́rẹ ilẹ̀ lọ́fẹ̀ẹ́ ó tún gbowó lórí pó ń ṣiṣẹ́ aṣẹ́wó eléyìí owó yẹn owó haramu ni so torí náà ká sọ wípé iṣẹ́ àfáà ni mò ń ṣe ká wá béèrè pé ṣé àfáà wo ni òun náà ni pé à ń ṣáájú fún àwọn èèyàn gbà tó kì í ṣe medical doctor àgbóbalò ń fún ẹ ní àbẹ́wò ẹ àbá àwọn yẹsẹ́wò náà ni àwọn òbí ọ̀la wọn ó ṣe dá ẹ̀yìn tí wọ́n lè ṣe ìyí ò ń ṣiṣẹ́ àfa ò ń ṣiṣẹ́ ní ọlọ́run iṣẹ́ kẹfẹ́rí ni gẹ́gẹ́ bí nǹkan tí a ṣàlàyé fúnra wa nínú tafsir ní àná so gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ jìnà sí òjíṣẹ́ ọlọ́run ọba kọ̀ ọ́ fún àwọn sahaba rẹ̀dùwánu láàlẹ́hìm ó dídì wọ́n wọn ni ó ní látàtù kuhan ẹ mọ́ lọ bá wọn tán yẹsẹ́wò ẹ mọ́ lọ bá wọn ìkálára àwọn sàábé ní ìròjíṣẹ́ ọlọ́run bàbọ̀ ti gbà mí ìtafà bèèrè lọ wọn mú sọ nǹkan mi tó ṣe pé àwọn nǹkan ẹ̀ ó rí bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá sọ rísìn tó fi ń rí bẹ́ẹ̀ ipa pé àwọn àlùjẹ̀nú ní ń jí nǹkan gbọ́ ìtàn bá jí gbọ́ yẹn ni wọ́n wá mixi ẹ̀pọ̀ mọ́ àmọye rọ́ wọ́n ó sọ fún ẹni òun ló máa sọ fún àwọn èèyàn ṣùgbọ́n kókó bẹ́ẹ̀ ni pé ẹ̀ gbọ́dọ̀ dọ́dọ̀ wọn ẹ̀kẹ́ wa wo wípé ẹ àwa náà ti kọ́lé ara mọ́tò ara gbogbo ẹ̀ àti ní property polo ti rí owó tó fi ra gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ń yẹṣẹ́ wò fáwọn èèyàn ni irú e, owó báyìí owó haramu ni irú owó báyìí owó khabith ni abubakar radiyallahu anhu gẹ́gẹ́ bí alimami al-bukhari rahimahullahu ta'ala ṣe gbà wá ó ní kanú àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tó ṣe wípé ó fún abubakar ó fún ní nǹkan abubakar wá jẹ nǹkan yìí ọmọ yìí wọ́n fẹ́ ṣàlàyé fún abubakar ibi tí òun ti rí nǹkan tó ń fún yìí ó wá ní ibi tí mo ti rí nǹkan tí mo fún yín tẹ́ yìí òun ni pé nígbà jàìríyà kí n tó gba islam ó ní arákùnrin kan tí mo yẹṣẹ́ wò fún mi ìmọ̀ṣẹ́ yẹ̀ wò ṣùgbọ́n ẹ̀mí náà kan lò ó mo fọpọlọ so nǹkan tí mo sọ fún nǹkan yẹn wá rí bẹ́ẹ̀ so ó wá rí mi lónìí ló wá fún mi ní n tó fún mi èyí gbàtí abubakar dọ̀láwọ̀ ánú tó gbó eléyìí ó ti ọwọ́ bọ ẹnu rẹ̀ bọ́ ọ̀nà ọ̀fun tẹ́ ẹ pọ̀ nǹkan tó jẹ yẹn torí pé kò fẹ́ kí nǹkan kí nǹkan kó wọnú òun ni bó ti ẹ̀ jẹ́ pé kò ń ṣe ọ̀ràn yẹn pé kó pọ̀ ṣùgbọ́n láti lè fi ràn fún wa ní ìṣe sí àwọn ẹni ìṣíwájú tó ṣe pé wọ́n á gbìyànjú kó ṣe pé nǹkan tán jẹ́ nǹkan tí ó ń ṣe khabith ni torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ ìpè ìnàlá tọ́yébùn láyé gbọ́rí lọ tọ́yébà ọlọ́wọ́ bàbá tó mọ́ ni kò lè ní gbà kankan lọ́wọ́ wa àfin tó wá mọ́ anẹ́bísọ̀ lásán gbà tó sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ pẹ́ ni tó ṣe wípé ibi tó ti ń jẹun nǹkan aráàmù ni in tó mu nǹkan aráàmù ni nǹkan aráàmù náà ni wọ́n fi tọ́jú ẹ̀ in tó ń wọ nǹkan ni yàmúdúyàdé ilẹ̀ sàmà ó wà náwọ́ sókè ó ń ó ní ya Rabb ìrẹ́ ọlọ́wọ́ bá mi ò mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí oníṣẹ́ ọlọ́wọ́ bá ní anna yustajabu la irú èèyàn báyìí ṣó dìsáàfù pé kọ́lọ́wọ́ bá gbàdúrà rẹ̀ ẹni tó ṣe pé tọ́lọ́wọ́ bá ní kó mọ́ ṣe tó kó mọ́ jẹ tó kó mọ́ mu inú ẹ̀ ló ti ń lúwẹ̀ẹ́ kò dìsáàfù kí ọlọ́wọ́ bá gbàdúrà rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá ọba tó ṣe pé a máa gbàdúrà èèyàn ni ó lè gbàdúrà rú àwọn èèyàn bẹ́ẹ̀ láti lè fi lọ lára in tó ń tọrọ ọlọ́wọ́ bá fún ní nǹkan yẹn so ló jẹ́ pé ẹlòmíì in tó ń ṣe nǹkan haramu ni ìsìn ẹni tó ṣe ipò ń gbáwò èèyàn lójú òun ló ló ń ṣàdúà fọ́wọ́n náà ló ń ṣe òun ló ló ń ṣàdúà ọlọ́mọba jẹ́ kí ọjà wá ẹni tó ń jalè òun ló sọ pé ọlọ́mọba jẹ́ kọjá wá ọjọ́ dẹ̀ wá kò ṣe pọ́lọ́mọba gbàdúà rẹ̀ nítorí pọ́lọ́mọba nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ in tó ń tọrọ lọ́dọ̀ ọlọ́mọba fún láti lè fi lọ́ lára so àti ó lè mú rárá níbi ìwàkúwà tí ń wù yẹn níbi ìpàǹtí tí ń ṣe kọ́lọ́ba kó ṣàánú wa ṣùgbọ́n tọ́lọ́ wa nífẹ̀ẹ́ tó bá ti ń fẹ́ náwó lé nǹkan aráàmù báyìí ọlọ́wọ́ bó ní kí nǹkan ẹmú ma já dáadáa fún débi pé yóò máa wo ipé ah alhamdulillah nǹkan haram ẹni attempt tó bá ti méèkì láti máa lọ ṣe nǹkan haram ipò ń fẹ́ mọ jẹ́ kó mọ jẹ́ source of income kò ní bọ́ sí so ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ rú èyẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní tí ọlọ́wọ́ bá tó bá fẹ́ lọ lára yóò lọ lára pé tó bá ti náwó mú nǹkan aráàmù yóò máa já sí dáadáa fún bóun ṣe ń rí ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala òfin lọ lára ni so kí la fẹ́ ló ń bi eléyìí ò ní wípé ká ní à ń ta à ń mẹ́kì owó látara pa ìyẹn ẹṣẹ́ wò fún yàn owó yẹn haramu ni iṣẹ́ yẹn fún rẹ̀ iṣẹ́ kẹfìrí ni ká tún máa ń mẹ́kì owó látara iṣẹ́ kẹfìrí owó yẹn náà haramu ni so ẹnìyẹn tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ kó jáwọ́ bí méjèèjì bí ò bá jáwọ́ bí méjèèjì yóò jìyà méjèèjì wájú ọlọ́mọba subhanahu wa ta'ala bákan náà wa kasbul iṣẹ́ tí alhajjam tó ń ṣe kọ́pà ẹni tó ń ṣe kọ́pìn òun náà ni nǹkan tó máa ń ṣe ní ìgbà tó ti pẹ́ ìwo wọn ò fi fa ẹ̀jẹ̀ dúdú jáde lára ó ti ní bọ́n ṣe ń ṣe é náà kò sí nǹkan tó burú bí iṣẹ́ yìí islam gan encourage kéèyàn ṣe copying torí pé ó ní àwọn health benefits tó pọ̀ ṣùgbọ́n ẹni tó ń ṣe ṣe iṣẹ́ tí yẹn lè mú níṣẹ́ pé òun ó máa make owó mẹ́rin òdíṣẹ́ ọlọ́run ọba ó fojú kéré rẹ̀ ipe kò ń ṣiṣẹ́ tí èèyàn ó ní kíyàn máa make owó ń bẹ́ bó tiẹ̀ jẹ́ pé ó wà pàmísíbù so ló jẹ́ pé khabithu eléyìí kò ń ṣe pé khabithu haram khabithu yìí o ni pé nǹkan tí a kò dá tó torí pé àwọn sahaba rẹ̀ wà láàrin arínú wọn ẹni tó ṣe pé ó ń ṣiṣẹ́ copying tó jíṣẹ́ ọlọ́wọ́ bá dẹ̀ ń fún ní owó iṣẹ́ rẹ̀ <coughs> bí a tó bá ṣe copying fún anábíwá muhammad sallallahu alaihi wasallam anábíwá fún ní owó rẹ̀ ṣùgbọ́n ó kàn discourage wọn torí pé nǹkan tó ní tó ní ṣe pẹ̀lú pé ká máa fa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yẹn lè kó sún wọn lẹ́nu látara nígbà tá máa ń fa torí ó discourage irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ní modern time wọ́n ti ní àwọn ọ̀nà tó fi ń ṣe tó ṣe pé wọ́n ní láti máa fa ẹ̀jẹ̀ yẹn pẹ̀lẹ́nu tó ṣe pé ó ti ní àwọn nǹkan tí wọ́n á fi lo ìwo náà ó ti láwọn nǹkan bíi ike tó ṣe pé òun náà fi ń ṣe so copying nǹkan tó ṣe yí pé Islam encourage wa ká máa ṣe ni ṣùgbọ́n ìmú níṣẹ́ òun ni tí anábọ̀ muhammad sallallahu discourage bọ̀ kò ń ṣe èèwọ̀ torí pé àwọn sahaba radhiyallahu anhum arínú àwọn tó ń ṣe tó ní pé òjíṣẹ́ ọlọ́run tí ó dẹ̀ ń sanwó wọn fún wọn tán bá ṣe é fún so eléyìí làwọn àfẹ́sìn fi jẹ́ kó yé wa wípé khabith tanabi sallallahu alaihi wasallam ló ń bi àdìsí eléyìí ó yàtọ̀ sí khabith tó so eléyìí lára àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣọ́ra fún nípa kátàkárà ni náà gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo ìṣesí wa gbogbo àlámọ̀rí wa lè sí dá sí ẹlòmíì yóò wo pé ẹni tó ń pè ní islamu náà ni pé kò ń wọnú mọ́ṣáláṣí kò ń kírun káyọ̀ rọmọdán dé kò ń gbáwẹ̀ kò ń lọ ájì ẹlòmíì wo pé bí tẹ́sìn parí sínú rárá kò fẹ́ sí bí ìgbésí ayé wa kan tẹ́sìn ò dá sí tí ò ní òfin tó ṣe yí pé ẹ̀sìn ti sọ lórí ẹ̀ sotabawo àárí pé ọ̀rọ̀ kátàkárà láti ń bára wa sọ láti kan torí pé ẹ̀sìn dá sí ọlọ́run ọba aya tó fi ẹgún jù nínú alukur'an ọ̀rọ̀ ń pa ni òfin tó ní í ṣe pẹ̀lú kátàkárà ọlọ́run ọba sọnù aya yìí so tó ń sọ fún wa pàtàkì káwá mọ̀ ń pa kátàkárà mùsùlùmí tó ṣe wípé ó mọ̀ òfin kátàkárà ìwọ̀nba lòun àtàwọn èèyàn ó jọ mọ nígbàmísí omi òtó torí pé ó ti mọ nǹkan tẹ́sìn fẹ́ kó ń ṣe ó mọ nǹkan tí ẹ̀sìn fẹ́ kó ń ṣe tó bá ń jẹ́jẹ́ bí yóò mọ̀ pé eléyìí tó ń ṣe òun fẹ́ mọ jẹ́jẹ́ bí pé òun náà ń ṣe báwọn èèyàn yókù ń ṣe ń ṣe ni eléyìí kò ń ṣe bẹ́sìn ṣe ní kò ń ṣe leléyìí ṣùgbọ́n mùsùlùmí tí yóò bá nímọ̀ ń pẹ́ ẹ̀sìn yóò máa ṣe nǹkan tí yóò bẹ́sìn mu yóò dẹ̀ máa wo pé kí ni kí ló burú bẹ́ẹ̀ ṣèbí ká ti kírun ká gbáwẹ̀ ká lọ ájì náà lọ́rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ó fẹ́ jújù yẹn lọ ó wọnú jù yẹn lọ ọ̀rọ̀ kátàkárà wa ẹ̀sìn dá sí ní tó pọ̀ nínú alukur'an karim ní bákan náà sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam kò wá sí ọ̀nà tá a lè fi fi jèrè wájú ọlọ́run ọba tá a lè fi mọ́ tá a lè mórí bọ́ níbi ìyá ọlọ́run ọba àfi ká kọ́ ìmọ̀ kátàkárà yìí náà eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ìtì abára wa sọ yìí náà kọ́ ọmọ àkójọ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك nam alhamdulilah salatu wasalam ala rasulillah wa baaj àwọn reasons mẹ́tẹ̀ẹ̀ta tí a nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam tí ó kakalẹ̀ tí a lè fi ma kípo ajá a ní lára rẹ̀ òun ni pé a lè fi ajá láti lè ma fi sọ nǹkan oko wa a ajá láti lè ma fi sọ àwọn nǹkan ọ̀sìn wa so lè fi ajá sọ nǹkan ọ̀sìn wa. So, bó o wá la nílé fi ajá sọ ẹ̀mí èèyàn tó bá ṣe wípé ó wà rántí ká protect ẹ̀mí yẹn so eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tó bá ṣe pé n tá n lo ajá yẹn fún láti lè fi sọ ẹ̀mí yẹn ni olófa tí mo fi sọ wípé sísọ nǹkan oko sísọ nǹkan ọ̀sìn àti àwọn nǹkan tí ó bá fara pẹ́ etí mi ń tafa sí òun náà ni ìfiṣọ́ ilé ìfiṣọ́ property yẹn ṣùgbọ́n ká kíkọ ajá ipe mo kàn nífẹ̀ẹ́ ìmọ̀sìn ajá eléyìí ni èyí tí ẹ̀sìn takò so wallahu alam náà ẹni tó jẹ́ veterinary doctor tí ó ń tọ́jú ajá kíyàn tọ́jú ajá kò sí nǹkan tí ó burú ń bẹ̀ tó bá ṣe wípé ajá tó ń tọ́jú ó ń bẹ̀ nú àwọn ajá tẹ́sìn tí ó fún wa níyọ̀nda láti máa tọ́jú so ìpìlẹ̀ òun ni pé a gbọ́dọ̀ mọ kíkó ajá àyàfi fún àwọn reasons tí a sọ̀kalẹ̀ yìí ni àfi fún àwọn reasons tí a sọ̀kalẹ̀ so ajá tó ṣe wípé a bá ń lò fún àwọn reasons wọ̀nyí tán bá nídìí ìtọ́jú agbọ́dọ̀ ẹni tí ó tọ́jú wọn so ẹni tó ń tọ́jú wọn tí ẹni yẹn tí ó bá gba owó lórí rẹ̀ kò sí nǹkan tí ó burú mbẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí ìṣù wà ní pé èyàn jẹ́ veterinary doctor nítorí pé ajá gbogbo ajá ní gbé wá fún àtẹni tí ó ń kípo ajá ipò nǹkan fẹ́ mọ́ kípo ajá ní reason tí òun fi ń kípo ẹ̀ in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ veterinary doctors ní ajá tí wọ́n ń tọ́jú jùlọ òun ni ajá tí àwọn èèyàn fi ń ṣe fàájì because nígbà tá a bá mú ajá tá à ń bọ gẹ́gẹ́ bó ṣe common ní ilẹ̀ ìlú òyìnbó in tí wọ́n lè ṣe fún ọmọ wọn wọ́n ṣe fún ajá in tó ni ìyàwó àtọkọ wọn bímọ àwọn méjèèjì tí wọ́n bá lọ restaurant tán lọ jẹun wọ́n jọ pin owó ọmọ san ni bóyá ọmọ jẹ oúnjẹ one dollar nísìn ìyàwó fi bí fifty cents àbí kinní kan lé ọkọ ní òfin lẹ torí pé wọ́n fẹ́ chìtì ara wọn sòwò jọ pín owó oúnjẹ ọmọ san ni kálukú dẹ̀ yóò san oúnjẹ títí ẹ̀ sòyàwó san oúnjẹ títí ẹ̀ tó jẹ ọkọ náà san oúnjẹ títí ẹ̀ ṣùgbọ́n ìkíní kejì wọn ni ó lè wíìlì gbogbo property rẹ̀ fún ajá ni tí ó bá jáde láyé ó lè wíìlì gbogbo property rẹ̀ pé property yìí ó ajá yìí ni kẹ́ máa fi tọ́jú so ajá wọn value ẹ̀ lọ́dọ̀ wọn ju ọmọ wọn lọ níbi ìṣesí wọn so irú eléyìí kò ń ṣajá ọdẹ lélẹ́yìí bẹ́ẹ̀ ni kò ń ṣajá tá a fi ń ṣọ́ ilé ajá tó ṣe pé òun kan gbádùn tiẹ̀ náà ni so oúnjẹ tí ò lè jẹ yóò fún ajá jẹ yóò wá àwọn ẹran gidi ni yóò gbé fún ajá ajá ọmọ yóò fún ní mílìkì yóò fún gbogbo oríṣiríṣi irú àwọn ẹ̀wọ̀n yìí wọ́n kó sí abẹ́ hadith tan yìí so veterinary doctor ṣe pé wájá báyìí ló tọ́jú iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tí ò bá mu ni ṣùgbọ́n tó yẹ pé ajá tí wọ́n ń lò fún sábàbí tí ó bá mú eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so a sọ̀rọ̀ pa ẹni tó ń fi ajá ṣọ́ ilé láti lè fi ṣọ́ property àbí láti lè fi ṣọ́ ẹ̀mí àwọn èèyàn àbí àwọn police dog tó ṣe pé ajá yẹn wọ́n ń lò wọ́n láti lè fi discover àwọn kankan nú àwọn crimes àbí kankan tí àbáwọn oògùn olóró tó ṣe pé àwọn míì gbé irú àwọn ajá báyìí àwọn afẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ wọn yọ̀ǹda irú kalu ajá fún nǹkan báyìí so ajá tá a bá ń lò fún genuine reason nínú Islam irú ajá bẹ́ẹ̀ ó nídìí títọ́jú fẹ́ni tó ń tọ́jú rẹ̀ tí ó bá gba nǹkan lórí bó ń tọ́jú ẹ̀ Allahu alam kò sí nǹkan tí ó burú bí eléyìí subhanaka allahumma wa bihamdik naam Péjú ti gbọ́dọ̀ ìsinmi sí, ó kú sí ọ̀nà méjì kò tẹ̀lé programming wọ́n kò tẹ̀lé àyèjì programming yẹn eh, bí owó yẹn máa yà sí ọ̀pọ̀ àyèjì wọ́n máa transfer johnson yẹn máa transfer lọ sí insurance next bí wọ́n ti ń ṣe programming owó tí wọ́n bá wọ́n bá sí ibẹ̀ yẹn àwọn eh, administrator yẹn tí wọ́n ń kó yẹn sí yẹn àwọn ló máa máa sanwó yẹn fún yìí kòtò owó tó máa ń dà ló máa san máa ń péré ọ̀tún máa gbé owó yẹn lọ sí amíjì owó yẹn máa ń ga ó máa ń ga díẹ̀ tó ìwé wo ni. nàmí inṣàlá a sì máa padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pension àti insurance torí pé méjèèjì ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni owó àpótí jẹ́ pókè wọ́n jẹun papọ̀ so èèyàn lè gba pension òun náà ni bí a owó tó ṣe wípé ìjọba ń yọ nínú sálárì òṣìṣẹ́ tó ṣe kún wa bá fi owó kún ní ìgbà tí ò bá sí ní sáfíìsì mọ́ so eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ́ẹ̀ tí ìjọba bá ń yọ díẹ̀díẹ̀ nu owó èèyàn lè wọ́n bá yàn fi owó kún un pé alápèjúwe gbogbo owó tán yọ níbi owó ẹniyẹn is one million naira so lẹ́yìn ẹni ìgbà tó di pé kò sí kò sí níbi iṣẹ́ mọ́ wọ́n bá a fi bí i ìdajì owó yẹn àbí dèdè irú ẹ̀ wọ́n bá a fi kún kó mọ̀ jẹ́ pé nǹkan bí àánú fún ẹni tí wọ́n yọ owó rẹ̀ so eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n agbègbè kejì òun ni pé owó tán gbà lọ́wọ́ yẹn yẹn tán yọ yẹn wọ́n wò pé ìtàwọn kan fi filẹ̀ bẹ́ẹ̀ káwọn máa lọ invest yẹn so wọ́n á máa invest owó yẹn na bí iṣu kejì ni pé bọ́nà invest owó wá sí wọ́n lè lọ fi shares ní bureaus wọ́n lè fi shares ní bank wọ́n lè fi shares níbi àwọn nǹkan haramu ni so ibi tí iṣu wá nìyẹn ṣùgbọ́n igbóke wọ́n yọnu owó wa bí gbàtán bá tọ́jú owó wa pamọ́ ni ìyẹn tó wá bá tún wá bá fi kún bá láìfi níbẹ̀ ṣùgbọ́n ibi táwọn invest owó wa táwọn invest yẹn síbi nǹkan aláàlì kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ náà táwọn invest yẹn síbi nǹkan haram ibi báyìí ni ó ti léwu so pẹ̀lú owó ọlọ́wọ́n bá a tún máa ṣàlàyé lórí eléyìí inshallah subhanaka la umar bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu